الله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الأسطى لا انتصاب لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلى الله عليه وسلم صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فعلهمنا الصواب وجنبنا الأخطاء بمهد فضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل العقدة من لساني يفقه قولي ستر لنا الظلم علينا وعين الله معذرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم مهيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته يقوم اليوم الحمد لله muriya na rasu wa ito gini doka ya rero ya fe agudi ya sama ya ni ya ta baba ya se ko muriya na wa me tora to yi na wa amma ya mami littafi yana yi kashfu shubuhat fi tauhid ona so ya tani kai oke sana yi tauhid iko kira yi osana para wani isha nan ina kani tauhid on shirk oke sana yi tauhid aye kai onuba babini hukirikiri ọnọdụ iri aba bụ ananyukatahu ọnọ anabai muhammad sallallahu alaihi wasallam ọnọ sọba kọtọ ya n'ehe aba bọnọ n'ihi ọra tahu ni kwụhọ na ya akụ tauhid onye akarịa na oyibo ọba ba bụ ohu ni sọ ohu na ohu ni salu pẹhẹ ni zaka dɔwu ni awɛ ɔne ba ramadan ɔba awɔ ebe wu na maka dɔwu ni hajj ɔyi na mɛ hajj abarabo ɛyɛ hajj na fila ohu na abɛsɛ ka ɔna ɔka awɔ na bi kana muhammad sallallahu alaihi wa sallam ɔkabuni yɛ islam alahams ɔkɔ ahekɔnɔ na ahyɛ yɛtɛ turaso ɔpɛɛhi. ọtún pápápá ọ̀nà bíi shahadatu alẹ́ ilaha illallah wa anna muhammadan rasulillah ọlọ́wọ́ yìí mi lẹ́nu ọlọ́wọ́ yìí mi lẹ́nu káyé ẹ̀yìn òhìn náà yà sọ́mọ́ wọ́n hẹ́kẹ̀ akọ̀mọ̀rì tẹ̀wíìdì ọtún pápápá náà lọ́rẹ́ dọ̀ka náà báyìí muhammad wọ́n tọ́ ọmọdé yìí ọ̀nà ṣe ó yẹ fẹ́ dọ̀ka yìí tẹ̀wíìdì ọ̀nà náà ni ó hu ní sọlọ ẹ̀kọ́. ohu na ịba ohu ni zakonyi ohu ni hajj oyo oyino o me yo mi and ini hadith ona sere anu re hadith on to mo sallallahu ya tani kai irene man sala oipo awaiba hajj oyino zakat oyinyi anyi isi rẹ anyị konyara onukwuhireche n'ụwa ya dọkịzọn wara abali kasi isala ịkwụ wa aka kawa ati sala ịkwụ tizọ duka ye wa ana wa ịba tizọn duka wa di zakati nwee hi wara abali kasi àwọn zakati ọ nisala kẹlẹ ọkọ wa dọkịzọn duka wa da awa ịba nwee hi wara abali kasi konyara ịnani. wàá kó ka fọ́ kẹ́lẹ̀ kó ló kàwé ẹ̀dọ́rì yọ̀n wọ́n àwọn ẹ̀díkà sí. báwa bá máa kà á kà ìdílé hu ní àbẹ́sẹ̀. pọ̀tù ẹ̀ntọ́ mo ní ní. ọ̀hún ní ṣáà bí ọ̀fọ́lá rẹ̀ kaná wọ́n wá ṣọ́ ọbẹ̀. ló mẹ́ mẹ́ ẹ̀kọ́ hẹ́ bàwẹ̀ rọ̀bàdà ní zakat ló wà ní makana ní hajj. wàá kú tòhíì dọ́nà ní ìrètí lóò ẹni tòhíì yìí káàkiri ọ̀nà náà fún ìsàlámi ọ̀mà àǹfààní hajj ọ̀nà náà ọ̀mà àǹfààní àwọn ọ̀nàbà ọ̀mà àǹfààní zaka ọ̀nà ní ọ̀mà àǹfààní. sálọ̀ ìkàyè òye tó ọmọ náà onore hu kerekere tòhíì dọ́nà ọ̀yẹ́ omori fi kò nyẹ́ ọ̀dà onowu kirikiri náà bí abẹ́ẹ̀bọ ọ̀nìyẹrẹ àmì onowu ọ̀nàwọ́ làwọn ká bọ́ńtò ní pìtì ọ̀bẹ̀rẹ̀ mọ́nà yàrá kẹ́ni ti sàá bọ́ńtò mọ́rí sàá bẹ́ẹ̀ nìní ẹni náà ló ń tó mọ́rí mọ́mẹ́ yàrá kẹ́ni ìṣúwà ìfẹ́ ní tùkà yìí sàá bẹ́ẹ̀ ní anyaza anakisa abontu omori ebiru akurako tonti kamene nani ebi e islam muslimi ani emebi kabi, ama sabe na okure kutuwa anyere sona hi banu hunaifa banu hunaifa no nani onyere soni musailamatul kazzab ho nani vek musailama naba na kwete dɔkɔ nabi ɔvamire mama naba muhammad sallallahu alaihi wa nehe dɔkɔ ni va nabi musulmani ipan abiro sɔn de ebo wuba de ba kɔ yɛrɛ ma ɔlɔwura wɛ ɛnyɛ ni musulmi abɛn musulmi ɛyɛ ake kosala ma kawan èyí yóò sálà àṣà àbáyé mi kà èyí kẹ́lẹ́ fi ṣahádọ̀ yìí lóyún sálà yìí báyìí mi yóò yóò sálà bẹ́ẹ̀ lóka kà ṣahádọ̀ alẹ́ ilẹ̀ ìlàlá ayé mi yóò sálà bá àṣírí ọ̀kan ẹ̀yìn. Slọ́tì tó mú ní. Sọlọ́bù alẹ́ ìwà sọ́lá. Àwọn sábà sọ̀rọ̀ yìí ebi rú ọkú rẹ̀ kó. Àwọn wá bá hà. Sọ́lá wá bá hà. Àgbo kì mú sẹ́yìn lọ́mọ ọ̀pọ̀ ẹ̀ṣẹ́ ọ̀ká kọ́ ní Vannabi ọba bí lè mọ́ tó wọ́n yìí. àgbẹ̀kẹ̀ náà ṣọ́ọ̀bù náà sá túdíà nábì ọba bí lè mọ́ náà ẹ̀dà nábì ọ̀rì. débi irú àkọ́rẹ̀ ń kọ́. àgbẹ̀kẹ̀ ní màá ni ọ̀rọ̀ àbàrà wa káàdìrí. àrí ìyá mi bàmà tọ́ nìkan yín sí àná ọ̀yà ni o. àbàrà màtà lọ. Láti ọjọ́ wọlé nìyẹn. Kanyini mi ama ɛwuta wɔ owura bamafa ne do asaasa me ne ne ama hure hizi yɛ ano do izi kweta kɔ ɛbɛ hore sɔn do ezu linki iyi suba bɛ ɛtɛ ami do abo kura yi ba bɛ dɔn ba dɔn woro yɛ wɔ musulasi o tomori yi. awo wa kaka bọ́ọ̀rọ̀ kébí yọ ọkùnrin kọ́ àgbókò kakọ́ ní banabi bíi kàkà yẹ ẹsẹ̀ náà náà yẹ wà gbọ́ ní bẹ́ẹ̀rù ọkùnrin kọ́ ọ̀gbọ́n náà àgbókò kàyẹ ẹni náà àti mùsẹ́lẹ̀mà ẹ̀ ṣọ́ náà tún di ànábì ẹsẹ̀ mùsẹ́lẹ̀mà tún kàdá ẹ̀ ṣọ́ tún ní sọ́ọ̀rì ànábì. ẹ̀hẹ́ àbí kọ̀ọ̀lọ́ lọ sí ọ̀sẹ̀ nẹ́sẹ̀lẹ̀ ẹ̀ ọkwa mori ni nukwa mori wa aso be na heba nabi wa aso tu dia nabi ani ka wa ma ne me bi so abo to mori ni dere ka wa ba ka biri a kwa ba to se ka wa ke wa bi ba wa wa ihi la ilaha illa allah ka wa aso be na heba nabi wa aso na tu dia nabi a kure kutu a o ha láti ọ̀tọ́ wọn rí nìyẹn. kẹ́ má fi ṣàhádà láìláì lọ́wọ́ ọ̀rẹ́ wa máa ń fani ọ̀ ìsọ̀lọ̀ nípò ọ̀rẹ́ wa máa ń fani ọ̀ ẹ̀hẹ́ àwọn àwọn mẹ̀lẹ̀ ni sí kúkú wáyé ń kà ẹni pọ́lẹ̀ ní kàkà yìí ọ̀ṣà nàbì wọ́n kọ̀ lọ́nà ṣọ́ọ̀zà ẹni ẹ̀zà nàbì tó ànàbì àná ṣọ́ọ̀zà ẹni ẹ̀zà nàbì

sọ́tẹ̀ sọ́wọ́ ní ìlú ọ̀sọ́nà ọ̀kọ́ ní bànábì ọ̀dàkẹ́ náà sí ọ̀dọ́ náà ẹ̀ bànábì átítúdì ànábì dẹ́bàrí káàkiri àná dọ́bìrú àkúrẹ́kọ́ àná ẹ̀hẹ́ wàá má ṣọ́ọ̀bà obìnrin ọ̀dọ́ náà ọ̀dọ́ nábì obìnrin ọ̀dọ́ náà ọ̀bì wòlí yọmọrí obìnrin ọ̀dọ́ náà ọ̀bì ṣéwù ọ̀nà ọ̀tọ̀ ní ẹ̀rẹ́ ẹ̀rẹ́ ló má ṣọ́ọ̀ ni wọ́n ṣẹ́jú wọn mọ̀ ní ìjúra ni ṣúrò bá wọn àkọ́kọ́ bí masalakiyar tó wuri náà ọmọdé ọmọ yìí ní báyìí lókè afẹ́fẹ́ mu ìwọ aka ní sàmà wẹ́ẹ̀rì ní sàmà náà zẹ́tẹ̀ tó ọmọ ẹ̀kọ́ ọmọ ẹ̀kárí rẹ̀ lọ́sí kíwò ní gbàgbà ìpìtì wọ́n aka ní sàmà wẹ́ẹ̀rì ní sàmà zẹ́tẹ̀ tó pa àwọn yàrá ká ọkọ náà ọ̀rọ̀ sí ní sàmà tádà o mɛ zi rɛ bɛ tsi ayɛlɛ o de disi kala abisa ma ɛnari ɛnari a ɛbɛ yɛ bɔbɔ mi jɛ tɔnɔ yi nɛ ɛbɛ yɛ bɔbɔ ma bi plen nɔnɔ yi nɛ ɛbɛ nyuma naa se mɛ bɛ ɔta silasi osu omori nini bani ohun náà ìfọwọ́ náà ɔni sábà osu omori nini ma ni kure kutu kagbeke sɔsɛ ne yɛ ba nabi tuja nabi debe ke nera bari kasi bi iro ima ni me ẹnna ní sayid na ali karam allah wajah ahu lọ́fọ̀ mi yẹn kì í ali sa ẹgbọ́n tó mori yọ ọdún lórí khalifa hona ọ̀n tó mori mẹ̀ṣẹ́ àti sẹ́ dọ́pà kárí dọ́ọ̀rẹ́ sún dọ́pà kárí ṣẹ́ àti sẹ́ di umar dọ́ọ̀rẹ́ sún di umar dọ́ṣẹ́ àti sẹ́ di usman dọ́ọ̀rẹ́ sún di usman dọ́ṣẹ́ àti sẹ́ di ali dọ́ọ̀rẹ́ sún. رضي الله عنهم أجمعين أبني أنا قلت ده سيدنا علي ده شو تجو موري أسوي أمي سيدنا علي ده شو تجو موري ده كي يكون يلا ده شدوه ده أجو موري ده أسي جوه سيدنا علي إن سنة أكو موري كنسي جوه أنا أشو تجو سيدنا علي سيدنا علي الله فرما كذا ọ̀nà òwúrì náà mi ẹ̀rọ aka ọmọ àmà ká ní pàmìlì ní ká ní mẹ́rin ẹ̀kí gẹ́gẹ́gẹ́dẹ́ ṣé ní ilé iná wẹ̀wẹ̀ ni kà mọ́ sẹ́yìn náà lè kẹtù mẹ́ ẹ̀kẹ́ ẹ̀yẹ wẹ̀ lẹ́yìn rẹ̀ jù mẹ́ ẹni i. sẹ́ni nali yìí sẹ́yìn náà lè ọkẹ́ ẹ̀hẹ́ dísà abánáwọ́ bẹ́ support mi nǹkan yìí ìfọ̀mọ̀ ọmọ ọ̀jẹ̀rẹ̀ dọ́kà tẹ́tẹ́ náà ká ali ọmọ بازوارك اسمي كاسي داروا عربها صلاة يوم ثمانين صلى الله عليه وسلم الله ربنا ما شاء الله بليا كان إني بليا من القرآن أمري أقول ما كابه رجال

ọmọdé yìí ọmọ sanu ọkà ọkà yìí e. ẹni pàdé yìí ní sábà ntọ́ ọmọ ẹnumọ yìí máa ká wà ní. obi afẹ́yà ọmọ ká ọkà yìí abaki kọsọlá ẹ ẹ ayélujára káàkiri ní

ọmọ yóò أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر يحلفون بالله ما قالوا ولقد قالوا كلمة الكفر وكفروا بعد إسلامهم وهموا بما لم ينالوا وما نقموا إلا أن أغناهم الله ورسوله من فضله فإن يتوبوا يلقوا خيرا لهم وإن يتولوا يعذبهم الله عذابا أليما في الدنيا والآخرة وما لهم في الأرض من ولي ولا نصير دي أيضا يتتبع yẹn máa bá ọ́nà nírẹ́ máa ẹ̀rẹ́ ọ̀mì náà ká ẹ̀rù kọ̀nyákẹ́rẹ́ mímì dé káàtì rẹ̀ máa yẹn máa bá ọ́nà nírẹ́ máa ní ní ìrùbẹ́ máa yọ̀ lè sí kí ẹ yẹn yìí ẹnu inana to iraya hohina ini hijira vavira mihi iraya hina non to muri mi hijira bakura hore makka zawo madina don to muri sallallahu alaihi wasallam danyere kwa manyere ano ina ko ila kwa ndo vana na ko eti tabuk a za hi tabuk deki eni rome ani rome nini, ani kuro yi bɛyɛ sɛnɛ ɔntɔmori yɛ n'ebere ikura ko ɔntɔmori sɔlɔlɔ yɛ sɔlɔ anyɛrɛ kɔ naani naani bɔɔlura mebira dɔsi man ka e. ye ozoyi wɔ zi e n'a dimi ama wɔ a ebi jɔ osudu yɛrɛ k'o ɛsɛ rɛ kó dɔ ɔmo nɔ diplomi sɛ náà nyina yɛrɛ kɔ ɔmo nɔ sɔtun tó mori nimi ama wɛri yɛrɛ kó tabok ìjọ mori àbá mi náà ó tó mori wọn náà chim ayi sáà bẹ ní kyimkyim ɔmɛmɛ báyà ɛyìn náà ti tẹ̀ wá ozana bá a zin náà amɛmɛ bá a kɔ ɛkɛ abisawori ka yi tabok ò nu zɛ tɛtɛrɛ. van madina ní káfíńdé ló tó múlẹ̀ ní bẹ́ẹ̀ni kúrẹ́ kú lẹ́wọ̀ rọ́ọ̀nù tẹ́lẹ̀ àwọn aṣáàbọ̀ ọ̀yẹ́ ní rẹ̀ kúrò owó ọdún tó múlẹ̀ dóun mẹ́rin hẹ́hí rẹ̀ yìí sàábẹ̀ nìmi yàtí rẹ̀ máa ó fi bọ́ na yí ẹsẹ̀ náà máa gẹ́rì ó nye tó ọ̀dọ̀ lùtì yẹn hù ọdún bisa abẹ ni den yima báwo bá fẹkẹ kasino yìí rẹ kọ nánu sayidina osman ló ti mẹ kẹhìrẹ abdulrahman bin awo ló ti mẹ kẹhìrẹ sábà bá ń báyìí lórí ti mẹ kẹhìrẹ dẹ́yìn bẹ́ẹ̀ ni sábà dẹ́yìn mẹ́ dọ́wọ́ bá kọ́ ẹ tẹ́.

ọ̀nọ̀rọ̀ lọ́bàá ni lọ́bì iná lọ́bà yọ́nyára iná ní madina aláhọ́ ní rẹ̀sọ́nà hẹ́ áùsì rẹ̀ ìrẹ̀họ́ lọ́bà yọ́nà rí aljulas bọ́nyà lọ́sọ wọ́zá ẹni àká ọ̀rọ̀ pàkànyà ló wáyé ké ìwúyà wọ́tọ̀ rẹ̀ ló wáyé ká yé wúyúsà nọ́ọ̀bì lọ́pẹ́ẹ̀pẹ̀rẹ̀ dayo nya mo te hinen ije njo so dole o ma ni maslati ije nyi de ka oniri obo nya no ja ni malati ije nyi do nya ni re ko ni nya anan abdullah sana pa ba na ni mbe hine iri on agovi oyigun ebe ere ka ogun ni mu jono metro mana aka sibira che de ire biri boro ina wan da no mo te hine iri on

jozi oyi encouragean jozi oyi shock ete ka onore me hiki hiki donc jozi oyi ko here N'o ka ka ha ka e aye ka ano ni meri sa be ni ano ni meri ni na ni sa be ni ni me isa me iji e e e na harinu aka aka e إن كان محمد صادقا فيما يدعيه من النبوة فنحن شر من الحمير ìsú òwe ìrọ̀rọ̀ ọkọ̀jọ́ owó nílé inú ọ̀wọ́ ọ̀nyà nílẹ̀ anáhì jùlát anọ́mọ nìbí ẹ̀tẹ̀rẹ̀ kánà bọ́mọ̀ náà hù nílé inú kánìkà yìí muhammad kọ́nìbà nàbì ẹ̀hẹ́ ẹni julas ẹni irimẹni ẹni ẹni ẹni ní kúkú diwu ní kẹ́rẹ́kẹ́tà wọ̀ ẹnẹnẹnẹnẹ ẹ tẹtẹ de muhammadu ní ibà nàbì ẹ̀hẹ́ ẹ̀yọ́ mọ́ mẹ́ àbá ẹ̀yìn sẹ́yìn kúkú yọ kẹ́rẹ́kẹ́tà kúkú dẹ́rì fún yẹ yọ. olùdókòwò ní ilé kàkà yìí. imra development is kwekwekwe na ya ìjọba ọ̀rẹ́ dàbíra ètùkà àbá balaga òpójúwé ọjẹ́ ayélujú dù ọjọ́ eré pòrò kì twelve dollars dollars

yàrá àjọjọ́ tó mú yìí jẹ́ àmọ́ ẹ̀ wọ́n bá rà ya ìrìn ní kàkà ọ̀nà ọ̀yà abẹ́dọ̀ nìrò ó bẹ́tí báyìí rẹ̀ nìkà ọ̀nà ọ̀nà kà á káwọ́ àmọ́ nìkà dì mẹ́rà àmọ́ ẹ̀yọ́ ọ̀nà

abdulas ano bɛka donto mori zaa yɛ asɛn daniel mato ni saa bɛ kaba kɔ ɛkɛ wa na hɛ abdulas zan ni saa bana ndɔn na bɛ na hɛ abdulas zan donto mori hɔ sɛ ni kɛ wa abdulas sɛn yɛrɛ yi onu jɔn na hoho no ba donto mori zaa de ka hɛ tɔ yɛrɛ yɛ ma kɔ ka tɔ wɔn tɔ mori. ọmọ bọ̀bọ̀ kọ̀ ọmọ bọ̀bọ̀ kà àá ah, ah. bí sábẹ̀ ní mi yẹ sẹ́ dẹ́kùkọ́ àkànní ìṣírí sẹ́ náírà èyí sọ ọmọye alábàkàrẹ̀ àti èyí sọ ọ̀vọ́ bẹ́ẹ̀ ẹ̀kan nínú e ní ṣe ama nǹkan yẹn ṣe ní rí rẹ ire ní ilé ẹ̀ma mẹ́mẹ́ ya. ní munafi kọ́nyẹ́rẹ́ ní munafi kì í lẹ́ka èrú dìrí èrú so dìrí ọ̀rọ̀ máa mọ ìlà káàmà èrú mẹ́sù dìrí ṣọ́ọ̀ṣà. sábà máa wọ ẹgbẹ́ tó fún ẹ̀ka ojú ẹ̀mẹ́ mẹ́mẹ́ yẹ ojú ẹ̀mẹ́ ní ìmọ̀ àná ọ̀bẹ̀ nípa.

sábẹ́ ní ní eré ìsọ́ni ká ojú mi ojú ọ̀nà yìí náà náà dára rà rẹ̀ kẹ́kọ̀ọ́ à ẹkùnrin bí ihe èrè ká ẹ̀rẹ́ àmọ́ nà mẹ́fà náà yẹ masilasi o tó mo ní ìlú. dókítà mo ní kó kẹ́lẹ́ sí ọmọ yìí lọ́nà tó

يعرفون بالله ما قالوا ولقد قالوا كلمة الكفر وكفروا بعد إسلامهم وهموا بما لم ينالوا وما نقموا إلا أن أعطناهم الله ورسوله من فضله فإن يتوبوا يكو خيرا لهم

وما نقموا من وما نقموا إلا أن أغناهم الله ورسوله من فضله أمري أوكي e. báyìí sẹ́ ẹ̀yà hòpónú náà nínú wọn omori ẹ̀yà hòpónú báyìí sọ́sọ́ sẹ́ ẹ̀yà hòpónú náà lẹ́yìn èsì kẹ́nẹ̀ ẹ̀yà hòpónú ọ̀yìnrì náà

isa ahụ kwụ na nke na eh, ọ na mize iwa ọsọ masọ na ọsọ na ọ na-aba mba ọkọ bisa bọdị ize nene dọna mize iwa hụ ụlọ banye ha na omori ọnụ ya nyere ahụ se n'ika ya anyị zuyere ịnị chaka ndị kodose anyị sere nwa ọhụụ n'ụbọbọ

بقى يا هونيك وما نقموا إلا أن أغناهم الله ورسوله من فضله وإن يتوبوا يكو خيرا لهم أمو يكنين توبا الجلاس توبا أمو بيضا يونيو وإن يتولوا أبوي بتوتن ضبهون هكني يؤذبهم الله عذابا عليما في الدنيا والآخرة أنا مريم أن يكون هنا سيريون إيه هنا

otu eke adulas ọbara ugwurenu ọ ma adịga bẹẹ kí sọ pé bala atubu ya rasulala mẹtuba ìwọ wọn yà ọmọ ìrọ akẹdẹ yẹra ẹsẹ ìjà ọ náà tuba ọtúmọtì ọtọ wọlé yìí nìyẹn tinyẹ sọlá tó máa mẹnu anábàá muhammad sallallahu alaihi wa sallam pii. omeyi dɔsn ọzọ zaa taina dɔn so wa zaa tɔn ina yi hɛɛhɛ dɔka yi e, ma sami'at wa saddaqaka ọkara ifo ta o gɛdɛgɛdɛ avɔ ɔmɛ sɔrɔ bɛn omuli ɔwɔ a do mienu ka k'u

lọ́tí ọ̀n tó ọmọ rí nínú ọ̀nà sọ́wọ́n kawọ́ lọ́họ̀ ní hàn nira ọmọ mọ̀ ẹ́ kọ̀bí ní ọ̀bá ọ̀ níwúrò kẹwẹ́ sí ọmọ káwọn tó wà ní ní mi yà ní ọ̀rẹ́ mi lúwẹ̀ mi gùn mi ẹ̀ẹ́dùn ẹ̀kọ́ hàn ní lọ́sẹ̀ ohun tó ọmọ nínú ni inú wọn ọmọ ní ọ̀sán màá lè yà àwọn ní ìwé pé ọmọ ní yìí bẹ́ẹ̀ yà á sí sí àmì islam ni ẹ máa wọlé bàbá rí káàdì yà á wọn lọ sọ ìwé yìí kàyé ọ̀dà àkọsàlà ọ̀dà àbàwẹ̀ bẹ́ẹ̀ yìí káàdì kúlẹ̀ ọmọ amin amin. ayo no eh, eh, eh, na ne zama ni suratu tauba suratu tauba ba ya aya na na to e pare o ture turike 74 sababi ma na aso ihe obika ye abanyi lukman abuli atama abanyo meme ba re su chikan na wenere we lara ba wa no be translated quran wa we ba he na wenere arabu ya yasa ma baare so ti kan ɔbaayɛ arabu kum ebu ne yasa ma amɛmɛ ɔbaayɛ nfɔ tuntun wɔyi nyini hinya sɔlɔ sɔlɔ mɛni ere yóò jɛ ti sɛ nara Allah ere bere ahasa ɔbɛbɔri yɛ ayi sɔsɔ ka ye.

قل عبد الله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم قل أوتوا مريك أيوة عبد الله وآياته ورسوله أمري أمري أتايا أمري أتنطو أمري أنا أنظر في هنا ẹ̀rọ ni wọ́n ti yìí sí ẹ̀rọ ni wọ́n ti yìí sínú gàgẹ́rì náà kọ́nùm tó sàzẹ̀ òun wọ́n ti yìí sí ẹ̀nìyàn láti àtàgèrò ẹ̀yẹ rẹ̀ kọ́kọ́ mú yìnyín náà àkókò kúkú rẹ̀ ká nínú àfọyín rẹ̀ kọ́kọ́ mú síbẹ̀ nínú kọ́bi kàfàr tọ́m bàbá yìí máa ní kò wọ́n bàbá yìí káàkiri ní ọ̀bẹ̀bẹ̀rẹ̀ ní ìmá ni àwọn kọ́bi kàfàr tọ́m bàbá yìí máa ní wọ́n bàbá yìí káàkiri ní ọ̀bẹ̀bẹ̀rẹ̀ ní ìmá ọ̀nùkàwá yìí

ẹnaka fọmọdé yìí lórí ẹnẹbọ káw lọ́sọ̀ fọmọdé nìyí. sọlọ́láhu aleyhi wa sallá. abilahi wa ayati wa rasulihi kuntum tasadiun lata taziru qad kafartum bada imanikum wala mukamun wala mikafitin wala bari kafirin ni bada imanikum ọ̀fọ̀bìnrin mi jẹ́ ẹ̀yà òdìdì máa kó omori àwọn kàákà kẹ ẹ̀yìmánì àbọ̀ ọ̀rọ̀ ẹ̀fà ẹ̀yìmánì. ààrẹ ìrìn nínú ìbùyọ̀ náà. ẹwẹ́ no ọ̀nà yẹn imani imani ẹ̀ náà wọ́n ti ẹni ìwé ẹ̀dẹ́ ìmáni kàmí síláṣí ó tó kù kọ́dí kàfà tó ń bá àdá no kù síláṣí ó tó mọ̀ ní ìwé tó a tó tẹ́ ọ̀bọ̀rẹ́ wọ̀ náà ayé anatọ́ na wọ́n no sixty six anatọ́ ẹbẹ̀ ẹ̀ta turiki

Sọ́sọ́ tó mú Razan, Israel. ọrụ akwụwa dị n'enyi ọrụ akwụwa dị n'enyi ọrụ anyakebe dị firauna omori ogere si firauna ere nya dị nri. bani israel bere dị ka ye ìtọ̀mọ́tọ̀ pìrì ilẹ̀ yìí wọn náà ime ya ihe ya eja nemere ba yini tiiri sa yi tiiri anya nimi mi bu hebe watu mori ni ani ba yini na no mori eti sori ewe be baba eri bani adam o mi sori no de chere te hu ne sama de re na ni sama e chere te hu re almanu deehu azama ne mmosa ma ka hɔ onye akwụwa omori ọkara ndị mmosa ka ye ịda ịdọ nọ ọnagwụrụ ya na n'abọ shokuta ụnya fanfa jarat minus nata asharata aina ìjọ ndị mmosa shokuta ne nye da dọmori ka ye ịdọ ha ka akara ozi ewureba ụdọ nyọ nyara na ha dọbara gangbenyi boy anki kanga amebere bi kanga afrika ye eh. e. why am be ka bo me to to korodo do bo yi yi enya na fa so ni mo sa ihyo no ire so re se bi ni de bu de ore ba do mo ri re me ki nyo mo ni e o de gangu nyo o de yi nyo nyo onye mmụọ ka onye mmụọ sara ọya ma ha ekwe na anọsị lẹ nẹmẹ lóòmòrí ló kìwòrí kúrò àmì ló ṣe ìgbìdí kìwòrí kúrò àmì báwo ya ha àmàlẹ kárakára ní àmọ ẹsẹ nẹyà lóògùn òru eh eh eh eh òwú ọ̀nẹ́rẹ̀ yà ègùyẹ náà ní sábà lóòmòrí ti kìwòrí kúrò àmì ọ̀nà òwú gbé àwọn sáà sáwà ẹni mẹ́rin ti kẹ́nẹ̀ lẹ́gùyẹ náà òwú gbé àwọn ọba àṣà yẹn wà. Fasalatu Sọ́wọ́rì yìí. Sallallahu alaihi wa àwọn náà níbi musa máa kéka òun náà otu ó ti pọ́n ọ níbi musa ẹni níbi tí ó kú bóyá lẹ́wọ́ lọ́tún tó ni àwọn musa ló ti pèrè ọmọrí yìí òun náà mọ̀rí ìjé yìí náà ní ìjé na náà ní lọ́rọ̀ làhúrẹ́ ìgbẹ́nà ló tìrè orí tí ló tìrè ọ̀họ̀rọ̀ ọ̀fọ̀ lọ́rọ̀ ìwọ́ tí ń àrílẹ̀ ìṣẹ́ lọ́gẹ̀ méjì àbí ni wọn

ina ina yau ne tawon ta fire ne ba na ne hiwa ba sana na ya ko muri wa kai sana Allahu akbar amuri wa kai وجاوزنا ببني إسرائيل البحر فأتوا على قوم يعكفون على أصنام لهم قالوا يا موسى اجعل لنا إلها كما لهم آلهة قال إنكم قوم تجهلون إن هؤلاء متبر ما هم فيه وباطل ما كانوا يعملون قال غير الله أبغيكم إلها وهو فضلكم على العالمين سورة الأعراف آية 138 أكيه ojikonyaba ojikeba ha ture turebeba ojikeba ha ineteye turebeba one thirty eight nana woni one forty nana woni eteye turebeba suratul araf bana omori okaye وجاوزنا ببني إسرائيل البحر أمري بنو بني إسرائيل أنا ما ọ̀nà àtúwà dínà ní ọ̀nà ọ̀hara hùn wọn níjẹ́ nìní ọ̀nìjẹ́ nìní bí sẹ̀rẹ̀ áwò tọ́nà àti ìdóńdò kánú ní kúkúrẹ́ máa fẹ́ ìdóńdò kan ní sẹ̀rẹ̀ ọ̀nà one million alábàá nẹ́bí mọ́sà tọ́nà àtàdá ọmọ níbi ní tí

اجعل لنا إلها كما لهم آلهة قال إنكم قوم تجهلون أنا كان موسى كيو موسى wẹ́rẹ̀ tí o mórí yìí sọ ọ̀pínlá kaka náà yìí ti sáyà náà wọ̀rọ̀ kẹrẹ ẹ̀ ká ń kẹrẹ nínú ààyè kórí à lọ́sọ̀tọ̀ mórí nìyí wẹ́rẹ̀ rẹ̀ ọ̀nà asama yɛ sa na wɔn ti do ti sɔrɔ yɛ sɛ wɔn sama dɛn yɛ yɛ ke sɔrɔ yɛ ti yɛ ta bɛsi bɛtu nyi wɔn ne da yɛ wa bɛki tɛ nɔsi bo bɛ gaaru yi wa bɛtɔ yɛ ayɛ ni bɛki bɛsi eguhi bɛsi ki wɔn ikuwa ne sama ɛna maa wa ka ho ìjà amẹ́nà ìlà hàn kẹ́mà lọ́hùn máa lè ha ɛna yà ká yà mẹ́pọ̀ sá ká yẹ ɛwọ́n ne mọ̀ mọ̀ sá so so muri re yayi ye ye ka nyi nyo muri de je ba nyo bi na kaka na Allahu akbar anke be o ri muri na bana na he kam re me lo are abo nyi la ilaha illallah muhammad rasulullah sallallahu alaihi wasallam anibi ni na ma ne kaya ton ti da bi na ina elere wa sa ni mana so sha pasa ni le agbowó ayé kẹrẹ ọgbọdọgbọ yìí ní islam tẹ kí káàbìrì ọbì ni dàm islam amẹyìn islam islam na káàbìrì àfọmọwá abẹyẹ na pọntọ máa kàn ní ẹnẹ máa nàmà ilé nàmà ẹnẹ ẹnẹ yẹ ti pọntọ ya yìí ilé nàmà Ya ti ilé nàmà

ọmọdé ẹ̀sọ́ kàtí sọ́mọ́ kàyé kọ̀rọ̀ ẹ̀ nínú nínú ní ẹ̀sẹ̀rẹ̀ ọdún èdè ìgbà ọmọ náà bọ̀ bàrà mẹtọ́ mọ́ náà wọ́n sì náà sọ́mọ́ kẹ́nẹ̀ bàrà ìrètè àti ìkọ́nà kókó bẹ́sẹ̀ tẹ́tẹ́ yà àrò ya yà wà ní nàrọ̀ wà anáyẹ̀wẹ̀ ya na e e, e, anyi

rabbana ya oyo oh, da zauni innakum qaumun tajhalun oyo o da zauni sadu wani roye na sadu wani gune na sadu man won tuturi na an sadu man won duni sadu man wajin dini Sofyan to bari ni innakum qaumun tajhalun abin yete yete pan nibi

إنكم قوم تجهلون إن هؤلاء متبر ما هم فيه وباطل ما كانوا يعملون أغير قال أغير الله أبغيكم إلها وهو فضلكم على العالمين أبنوا لك يا أخي كيف تظلموا مريم متبر ما هم فيه أزوج بيتالي ميري بيت أنا هلاك يعني وباطل ما كانوا يعملون إسو ديارة يا مابا أغير الله أبغيكم إلها anabi musa báka ẹ wọn ká ọ̀gbàgbére mọ́ ọmọ orí wọ́n kà mí ní sọ mi ní sọ yóò sà mi ní ti sọ́kà bá tẹ́tẹ́ ọ̀nà mi náà ọ̀bọ̀ bí náà kẹ́lẹ́ náà kẹ́lẹ́ òrò mórí yìí ọ̀nà wà hẹ́kẹ́ ma ọ̀nà ọ̀nà náà ni ọmọ orí ọba fún ni gbàkẹ́rẹ́ bẹ̀ bá bẹ́ ẹ pìtì inú mẹ́ ni mí inú mẹ́ ni ọmọdé ọlọ́wọ́ sí rẹ̀ yẹ́yìn ọmọdé ọlọ́wọ́ sí rẹ̀ yẹ́yìn ni ọgbọ́gbọ́ ọmọ rẹ̀ eré ọmọ ọmọ ni na afọ mọ́rí mẹ́ka ayọ̀ mímọ̀ ní kàlíríhù kàlíríhù kàlíríhù rẹ̀ bí mẹ́ha yẹ ni ẹwà ọ̀dọ́ tó ń rí mùsùlùmí ọ̀yà kó náà yẹn wọn náà yẹ dàbí ṣírí dà kó sálà ṣírí kù bára yọ àbáwẹ̀ ṣírí kù bára yọ àmẹ́sọ́bẹ́ka àyẹ̀lẹ́ka ṣírí kù bára yọ àhílá ìlà ìlẹ̀lá ṣírí kù bára yọ. lọ́sàn-án tó mọ̀ ní. àwọn yìí kàyé yẹ sí rẹ̀ yà kọ́sọ̀ yìí. ọ̀rí ẹ̀ máa bá mẹ́kẹ́ inú sí rẹ̀ wúwú nínú ṣíríkò náà ṣíríkò náà máa yàrá ìdí yẹ́ ẹ̀fọ́ yàrá ìdí yìí rò kẹ́yọ́ mi máa hẹ̀kẹ́ lọ́kàn tó mọ̀ nínú ọ̀pọ̀ ọmọ yìí a máa na yọ ọ̀gán àbàrọ̀wán àbí ṣírígbà dáa dọ́bányé lẹ́mẹ́lì dáa sí ọ̀ṣájú ọmọrí ní sínájú ẹ̀dá kan mọrí ọ̀rẹ́wọ̀n ẹ̀wọ̀rẹ̀ ọ̀nà ọ̀nà yẹjú ọ̀nà lóòtítù sí oṣù ìwé à lóòtítù ṣe iríṣẹ́ ìwé ọ̀nà náà náà nìkan ẹ̀ kẹ́tì ìwé rẹ̀ máa yà yọ. lóòtítù kẹ́ ẹ̀ ọ̀rọ̀ bá dá iṣẹ́ ìwé káyọ̀ lọ́wọ́ bọ́ọ̀mẹ̀

siri kɔ banyi ɔbɛ ɛbi siri kɔ owi ɔsùnmọ́ tó ń tó mọ́rí nìyí. ọmọ yẹn náà ní ṣé ìwọ náà ọmọ wọ̀ bọ́ sí túdìọ̀ náà ọmọ no ká mọ̀ náà sọ ní túdìọ̀ náà ni náà ọ̀ kàkà náà bọ́ náà wà kàrẹ́ wọn màmí mẹ́rin ọ̀nà ọ̀nà rẹ̀ mi ṣírí kù. ọ̀nà rẹ̀ mi sọ̀rọ̀ ọ̀nà rẹ̀ mi ṣírí kù. ọ̀nà rẹ̀ tó bọ́ sísọ mọ́rí sísọ bí wọ́n anabro ka heke o bare won o dinaka kana anabro ka jozu no na a jozu o ihe kon ni na e ko mori ri to mori ni sallallahu alaihi wasallam ka do so mori kan كونوا عبادا لي من دون الله ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون ولا يأمركم

ọ ko woro tura zanzanyi ini jani bi adama an yuti allah kitaba ino no omori bi sakanda meza iro isakanda omori osin meza abo omori osi sakanda wata ya wal hukuma do omori oyi anan yin do ri bi to ya to ya do sin omori ọ bụrụ mẹ́wọ́n bẹ́ẹ̀ nẹ́ni. ayẹ̀kú súnmọ̀ ẹ̀kú lálẹ́ ya sì kúnú ìbádọ́lé mẹ́ndónilá. ẹ mọ̀ fún ẹ̀rọ yóò lọ bọ́rí màá mi mẹ́ sọ́kà ń dọ́mọdé yẹ̀ yọ ọ̀yọ̀ máa ń yín mẹ́yà yọ. ànábì ọ̀rọ̀ wa yẹn ẹ mọ̀ aina na nabi omori onya na bɔbɔ ka onya na bɔbɔ ka ama ɛsɛ mi ni karika ye walakin kunu rɔbani yina bima kuntum to alimuna likitaaba wa bima kuntum tadrusun walakin kunu rɔbani yi ɛsɛ mi ni kaya rɔbani ka ye kunu rɔbani yina ɛdika wa bɔnɔ ye nin ye o yóò mọrí nìní ló wà yáhẹ kó mọrí nìní ló wà lẹsọ yọ náà mọkọrọ ni rọbaani yọ bọ náà ọmọ bọ náà yẹ dàtọ yọ mọkọrọ ọmọ bi arọbaani yìí wọlákin kúnú rọbaani yìí rẹkẹwà bọ náà yẹ ni ló sọ yọ náà mọkọrọ ni sísọ níbi nìní káyà fẹrẹ mẹ nìní bọ náà yẹ ni kọsà yẹ kẹ nínú mọsálásí ọsọ mọrí nìní ọmọ wọn mẹka yẹ. anaba muhammad sallallahu alaihi wasallam ele hadith na nyara oni anadore otama min mu'minin zakarin wala unsa hurrin wala mamlukin إلا والله عز وجل عليه حق أن يتعلم من القرآن ويتفقه في دينه ثم تلا هذه الآية ولكن كونوا ربانيين أنتم صلى الله عليه وسلم ọkọ ẹ̀yìn kú òmùrí ẹ̀yẹ ni anádáwó yóò mórí pẹ̀tẹ́ lọ́dún yóò mórí ẹ̀tẹ̀tẹ̀ ọ̀bọ̀nọ́rú ọ̀bọ̀nyẹnẹ ọ̀bọ̀zí ọ̀bọ̀rìhì akamanyi zaizo no muri nye to arasu sababi zaizo no muri nye to arasu an yata'allama min mina izaizo no muri nye to arasu bikai o te do kosa alquran o te do kosa ina alquran eso ba ti maikan izaizo ni do muri nye to arasu nyonya arasu ka kosa alquran non

bima kuntum tuallimuna alkitab ebere ɔyɛsɛ zɛwɔ no wa ase kyaka dɛ ɔmɔni yi zɛwɔ ne ne ɔno wa ase wɔ bima kuntum tatu so ɔne ne ne ɔyɛ kɔsɛ no wa kɔsɛ ne ne ɔyɛ no ɔba ba ne ne sɛ mo kɔrɔ ne o ɛka wa sɛ mo kɔrɔ ne ne ɛsɛ ne kae ɛsɛ nso ɔmɔni na wa kae ɛne ɛdɛ ɔmɔni kaake an an ɛ sɛ mo lalin naasi kúnú ibadan lihu kẹfọrọ fún ọmọ náà mani nyọ yẹ ọba nadi ọba nọ yẹ ọba náà nyiri ọyẹ kanda dọọ kaaya baka bọri iminini bọri iminini bẹẹ bá muhammad sallallahu alaihi wa sallam riri riri sọmọri kanda kani ka ye láyà kú lẹ́nu àdókùn abdi wa amati wọ́n yẹ kún fataya wa fatati wọ́n yẹ kún àdókùn rọ́bì wọ́n yẹ kún sẹ́yidi ìjọ mọ̀rí ìjọ tó mọ̀rí sọ̀lọ̀sọ́lọ́m ìjọ mọ̀rí ṣáyẹ̀ ló yẹtẹ́ dọ́kàáyé nàmányọ́rí ìjọ náà rí hi yẹtẹ́ dọ́kàáyé ẹni

ẹwọ́n náà yín rap wọ́n ẹ̀lẹ́rù ní lọ́tìrì ọ̀rọ̀ yìí wọ́n máa yọ ganu bọ̀rì yìí kàkà sẹ̀yìdì sẹ̀yìdì lọ́tìrì ọ̀rọ̀ rọ̀wọ̀ buhari filẹ̀ alimọ́ buhari ọdí hadith ọmọ rẹ̀ wọ́n ti rúkọ̀ mọ̀rí nìyí kí yẹn sọ̀lá tó máa mẹ́rin wọ́n náà mọ̀rí yìí ọdún náà mẹ́rin yìí rẹ̀ dandijani desi iye dɔbɔri ɔyi ɔbɔri ɔyi ɔyi mɛta ina yɔ nɔ daa kani ka ye wala yamura kum an tattakhidhu almalaikata wannabiyina arbaba ayamurukum bilkufri ba'da idh antum muslimun ɔbɔri kɛnɛ na aba nabi a zɔbɔ nɔ yɛ ilon nan ti sɛ kan da yɛ tai a bi kɔma ọmọ yẹn ní ìkàtà ọtọ́ni tọ́ka ń bàbá yẹn tó wọ́n báni ẹ wọ̀rọ̀ tó rọwọ́ kẹrẹ ká ẹrẹ kọ́ bá yẹn sí rẹ mẹ́rin ká yé an tọ́tẹ́ ní lónìí màlá ìkẹsẹ̀ wọn nàbí yìí na àríbàbà kẹ̀nàmá sí màláìkà àtànẹ́bì nìní bẹ́ẹ̀ bàrà wa òmòrì yìí bẹ́ẹ̀ bàrà wa òmòrì yìí bẹ́ẹ̀ bàrà wa òrì ayé amúrúkú bẹ́ẹ̀ kófúri bá láti ọ̀sán mọ́rí mi. bẹ́ẹ̀ ni máa máa kàkẹ́ wá kókó mú kábọ̀ náà fúnra mọ́nú rà bí islam ni ni ọ̀bọ̀n mọ́nú mùsùlùmí ni ni bẹ́ẹ̀ kókó máa káwọn káwọn rẹ̀ mú kábọ̀ náà wọ́n mi káwọn ti ni ni. ẹ bọ̀rọ̀ fúnra wa ali imran ọ̀bọ̀n náà masalasi ọ̀sán mọ́rí mi. ìjọ mọ́rí màmí kan ní pàmbá bẹ̀rẹ̀ ni bọ́ màmí kan ní pọ́nọ́ yẹn ni ẹ bọ̀ mọ́rí dóòmórí òní kọ̀ọ̀rọ̀ ọ̀nà iná dema dẹ́mọ̀ sọ́mi dóòmórí ya ke kó mórí ono ọ̀nà dẹ́mọ̀ sọ́mi dóòmórí yẹ tó yẹ tẹ́hu náà anu mo pon ní bàbá mi ìtàkàdù àhàbára hùn wọ̀rùbáná hùn àrùbáàbà mí dùn nílẹ̀ wọ́n mà sí وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون اتخذوا أبارهم أمري كان بابانيني ẹ̀ẹ́zọ́nọ́yẹ ẹ̀nanabọ́nọ́yẹ ni wọ́n nìní wọ́n rò bá náà hùn àtẹ̀nanabọ́nọ́ hẹ̀kẹ́ ẹni wọ́n nìní ẹ̀ẹ́bàrà wa ndu mìndùmìlà wa ori. ẹ̀sùn ọlọ́kọ̀ ọmọdé yìí ó fọ́nyẹ́ náà fọ́mọdé kẹ́lá ọmọdé tó náà ẹ̀rẹ́ àṣẹ yẹn ni àrùbá àbán mẹ́ndùn nìlá ìtàkàdù àhàbára hom wọn wọ bá na hom àrùbá àbán mẹ́ndùn nìlá wàlmàṣí hànà mariam àbábàrá ìgbà níbi yìí sábàbàrá ọmọdé yìí dẹ́tí orí ọ̀fìn ọmọdé yìí àmì ìsára ọmọdé mariam وما أمروا إلا ليعبدوا إلها واحدا أمري ọkàn yìí sọ́sẹ̀ e yìí wá àbí sọ́sẹ̀ kọ́bá yìí wọ́n lè káyè ẹ̀ṣọ́ ìkejì òmùrí òmìnira tsọ̀tsọ̀tsọ̀ ọ̀nà òmùrí òmìnira kẹ̀mẹ̀ inú mi bá yọ̀nà òmùrí kẹ́nu rẹ̀ nílẹ̀ ẹ̀ṣọ́ yìí àfẹ́ṣọ́ yọ̀ bá náà ọkọ̀ màá bá ọkọ̀ wọn màá bá ọkọ̀ náà ti kẹ̀mí ẹ̀mọ́ náà sọ mọ́rí ẹ̀hẹ́n àgbókà pẹ́bìlì ẹ̀sánmà mú rẹ̀ òdúkọ́ wa ṣẹ́jú ẹ̀ ẹ̀bá ni yọ ni ẹ̀nẹ́bọ̀ ni ọ̀nàdé ọ̀kọ́ ní yọ́ọ̀bì iye mi fífi ọ̀tọ́ mi fífi ara mi fífi ọwọ́ mi fífi na náà ịnụ anyị

dɔw mori ɔnu bɛ kɔyɔ jeko mori yɛ lɛtɔ ɔmɔ anira amɛra ni bɔbɔ nini tɔkoko tɔwɔwa ɔmɔ mɔnu yɛ zire kɛ ahewɛ ni prɔfɛt kuru yɛ hɔ prɔfɛt nure kuru bɛnɛ koko ami muhammadu rasulillah sallallahu alaihi wa sallam na nga se wana papa wana pọ́pù mi pèrè kò mú rí yọ̀ọ̀dẹ̀ béèrè kò mú rí yọ̀ọ̀dẹ̀. ọ̀nà náà mo rí ọ̀nì kan ẹ̀rọ kó ọmọdé ọ̀nà ọ̀nà tó ọmọdé yìí wọ́n yà mẹ́mẹ́ mi wọ́n yà mẹ́. yàrá o yẹ o. Ibi wọn wọ́n dín mẹ́ ló ṣe ṣe egungun ìhun náà yàrá ìkúlẹ̀ ìhun náà yàrá yẹ sí màá bá ìjánu pọ̀pọ̀ lè náà rẹ̀. Ẹni wọn ṣe mẹ́rin ni ẹni wọn ṣe náà. ọ̀rọ̀ náà bẹ̀rẹ̀ kò sọ ọ́sọ́ kẹfẹ́ bá nábì ibi ni mẹ́tí wọn ní èsì jù wẹ́ ni muhammadu rasulillah sallallahu alaihi kàmì ka déere àbá mọ́bọ̀rọ̀ káyé ilé àtijọ́ yọ ọbẹ̀ bẹ́ẹ̀ni ọ̀nà fẹ́ mọ́bọ̀rọ̀ káyé òfin mọ́ mọ́rí à amadu àwọn bọ̀rọ̀ ẹ̀mọ́ bọ̀rọ̀ tóra ẹ̀mọ́ bọ̀rọ̀ kàkí. ọmọ rẹ̀ yẹ ọmọ náà bọ̀rọ̀ ọmọ náà náà bọ̀rọ̀ kàkí ẹ̀rẹ́ àrí sọ̀fà. tọ́sí kẹ́rẹ́ àpá náà yẹn náà bọ̀rọ̀ kúkú rọ̀ káwọn oníṣirí kọ́ mi ní. ebi ní sísọ mi kà ká bọ̀rọ̀ kọ̀ọ̀bọ̀ yẹn ẹ̀mọ́ yẹn

masalati yasa marini ne hinya salata na mene ne kuma yana wasu ne yayi ne ba mari da wasu kaya nan ba mari hana na wasu kaya nan ba kai ne kai قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون قل أوتومري هو كايوا يا أهل الكتاب ما هي أولاد بابا أوتومري تتكن بيتي أتتوا بيتي ونني أجنجي ليتي ونني أنواهي أولد New Testament in the Bible e fún ọmọdé ọmọdé kọ̀ máa ní híwọ́ àánì agbẹ́mọ́sọ̀ ọmọdé tààlọ́ ilẹ̀ kẹlẹ́tìn sàwá ìbẹ́yìnà na bẹ́yìnà kún allah na buda illallah wala nushirika bihi shay'a zanini zanini ni na chiri onyara ni kunyere kene na na ni ni

ìdájúwe ní àká ya yà ṣẹ́júwò náà yìí a ṣẹ́júwò náà jẹ́ ìrò òmòrí yà má ṣẹ́júwò náà jẹ́ ìrò òmòrí agbára ní na ní ìrìnà ṣẹ́júwò náà yọ̀ sá mẹ́kọ̀ òmòrí. allah na buda illallah wala nushrika bihi shay'a ọmọ fúnra mọ náà yọ yattakhidha ba'duna ba'dan arbaban min dunillah dáa sẹ́yẹ̀

na nkuku mi rọbù yìí na nkuku bi abudu yọ dáhùn ọba òmòrì yìí kìtà àbíkọ ọmọ bákọ òmòdà sí bákọ òmòrì yìí bẹ́ẹ̀ wọ́n bí náà kàkà àrìbá àbẹ́rù mí ń dùn nìlá láàfẹ́ yẹ ẹ̀yẹ lọ́tí ọjọ́ mọ̀ nínú fẹ́yìn tọwọ́ lọ́wọ́ fọkúnlú ṣẹ́dù bí anna muslimu fẹ́yìn tọwọ́ lọ́wọ́ ẹ̀nà ẹ̀rọ fà kún lọ ìmọ̀ ní dọ́ kún ní mímí mẹ́yọ̀ náà kún ní mímí ọ̀nà wọ̀rí kàńdẹ́kẹ̀ náà wọ̀wọ́ jẹ́ tizon fọkúnlú ṣẹ́dù bí anna muslimu ẹ̀wà káyọ̀wà káyẹ̀ ẹ̀yí musulmi búrú ibi تفرجوا زوما جيني لي سورة علي إمراني آية نانا سورة أبا ساتوري كينا 64 تفرجوا زوما جيني الله عليه وسلم أنا مريم كيانا أنا مريم ما هي لأي قرآن إيه لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قرآن هي أنا ترلو سيرته دولة بطاة ترلو سيرته أكرمك الله bọ́ọ̀ bọ̀ yẹ́ sọ́nà àti nàgẹ́rẹ́ òmùrí hàn kẹ́ni ọ̀nà òmùrí jẹ́ kóyẹ́ sẹ́kù hàn wá sẹ́fà gẹ́rẹ́ mi wà á nà gẹ́rẹ́ rẹ̀ ká wọ́ ọ̀sẹ̀ dá. àná ẹ̀rọ náà nyẹ́rẹ̀ kọ́kọ́ ká mẹ́yẹ ẹ̀ nyẹ́rẹ̀ kọ́kọ́ ká na àgùbí ká yẹ ayé wù ní ìsìkà بينكم الله نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون قل يا يوم تايوا يا الكتاب máa ní àwọn ọmọ nípa bá ọmọ wọn ní ti tọ́jà ń bẹ yẹtọ́ àtọ́tọ́ wọn yẹtọ́ yọ nìyí àti ìdí rẹ yẹtọ́ nìyí ọmọ àmì oòdù new testament ìlú bá ìlú bá wọn. ẹ̀yọ́ fún wọn ní wọn àná أسمى صوري تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا بني báyìí ní mímọ́ tí lọ yára nílé kò yẹ kèrèkèrè ilé ọmọ náà ọlọ́yà ọ̀bì látara iná ọlọ́yà ọ̀bì ní ẹ̀ ọ̀kàlì rẹ̀ ní kẹ́lí rẹ̀ ọlọ́bìnrin

láti ìràyè mú orí ẹ̀hún. wọ́n yẹ sẹ́sì bàbá àbúrò bàbá mi àbẹ̀bá bàbá mi ní ìdòwòlè ńlá láti ẹ̀yẹ ìràyè mú orí ẹ̀hún òbí gbogbo láti ẹ̀yẹ ìràyè ẹ̀ láti ẹ̀yẹ bí ìgbàlẹ̀ mú orí ẹ̀hún náà nípa ẹ̀ oní ọmọbọ̀rọ̀ orí ìpọ̀sá kàbó ọ̀bọ̀bọ̀ ọmọ náà yẹ kàbó kọ́ fi ṣéèrù kagunga wòlíì dẹ kúkú fi báwo kúkú fi rọ́pù yẹn o àbá àti jẹ́mu rọ́pù báwo kúkú fi rọ́pù yẹn o dẹ kúkú fi ákùdù yọ. dáàbà fún ọmọ yìí ti sẹ àtúntò ọmọ bá kó ọmọ dá sí bá kó ọmọ yìí náà wọ́n bí lẹ́kẹ́ kan náà àlùbọ́rà báyìí mí dùn nìta ẹ̀nà wà bàtà ọ̀rọ̀ kùrán yọ lọ́dún tó wọ́n yìí fẹ́yìn tó wọ́n lọ́wọ́ fọ̀kúrú ṣọ́lù bí a ń ná mùsùlùmù fẹ́yìn tó wọ́n lọ ẹ̀nà ẹ̀rọ bà kó wọ́n ìmọ̀ lè tọ́ kú ní ibi ìrírí mẹ́rin mọ́nì kú ní ibi ìrírí mẹ́rin mọ́nì kà ń dẹ́kẹ̀ náà wọ́n jẹ́ fakulu sharu bɛ anna muslimun ɛwà káyé wà káyé ɛyí musulmi buuru yi dɔw yɛ si yɛ wura ɔkara wɔn yɛ ɛdi wɔn náà sɔn káyé yɛ ɔyɛ musulmi yɛ kɔsɔ dɔw ni sɔɔta ni yuran ayi ma ma fɔ ɛ bɛ kakuru sixty four sɔɔta ni fɔ mɔni yɛ ɔlɔlɔ ɛɛ wɔ sɔɔla ɛɛ mɔni bɛ kɛra yɔrɔ. ọmọ wọn nínú náà yẹ kùránì láyé láha ìlọ́wọ́ muhammadu rasulillah sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ yíyá náà kẹrẹ ló ṣe rẹpẹ bọ́ọ̀lù bọ́tà kẹrẹ náà wọ́n. akaramakalọ. bọ́ọ̀lù yẹ sọ̀rọ̀ àti nàìjíríà mọ̀rí ya. kẹ́yìn ọ̀dọ́ mọ̀rí ìjọba ẹ̀kọ́ náà wọ́n ṣe wà kẹrẹ mi wọ́n á kẹ́yìn ọ̀dọ́ káwọn ọ̀sẹ̀ ká. àbẹ́nàmọ́ ayé rẹ̀ kókó kan bẹ́ẹ̀. ɛni yɛ kɔkɔ ka mɛ yɛ abirika yɛ adi wudu esika wa se ko ɛyɛ yɛlɛ nin kuma ko aw mu maa mɛ. n'u de y'u se n'u yɛrɛ n'aw wo sɔrɔ bɔ jɛ y'o ɛɛ sinɛti ba o sɛ n'u yɛrɛ y'u se n'an ta ye u mɛ mɛ ɲɔgɔn mɛ bɔ fɛ ɲɔgɔn mɛ bɔ jɛ y'o bi bɛ ni kura kɔrɔ. osuma tɛ sɔrɔ ni sɔrɔ. yala k'ayi ka ye ɛyɛ kɔmɔ yi a kɛ Ojú fún màmá ní orí gbéra ní kò bọ́ kárí ọ̀rọ̀ rẹ̀ ní ilé ẹ̀fẹ́. Ebi ti wú ní sọ́kọ̀ bá mọ́ ní títẹ́ ní iṣẹ́ ọ̀. Ọtí pé náà ẹ̀ka ọ̀. Ojú fún mi ìwọ̀n mi yóò wù. Sáwá mi yóò wọ̀ sábà ní kọ̀ọ̀kan. Ilé ilé ọ̀ ní títẹ́ dà. Ojú fún mi wẹ́rẹ́ ọ̀tẹ̀ máa mẹ̀. Ilé ilé ààyè ní ìwú náà wọ̀ ọ̀nà títẹ́. Àwọn àdúrà mọ̀sílọ́pù tó mọ̀ ní sọ̀rọ̀ àlẹ́kọ̀ọ́ sọ́lá akọwà àtúnṣe ẹ̀rọ̀tẹ̀ lẹ́bà ọmọ ẹ̀ bẹ́ẹ̀rẹ̀ ní wọ́n máa ní wá sí yẹ bẹ́ẹ̀ náà kúkú ló kúrò àwọn ọmọ ọmọ aṣọ àti ọjọ́ ṣe é wọ́n yìí àní àbẹ́sẹ̀ náà máa ń sí iye ayọ̀ mọ́ ní ọmọ náà ló máa ń yé bí máa ní wọ́n ẹ̀yọ́ bí náà kàkà náà a máa ti tẹ iná aka náà mú ní ọ̀rọ̀ rí yá ẹ̀yọ́ bí náà kàkà náà ní amáyé ilé tẹ̀tẹ̀ náà mọ̀ yìí tó ọ̀rọ̀ yìí náà náà mú ní ọ̀rọ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ yá a ọbịnata ka ikonyere ọbịnata ka mama yi ikonyere kiniki na ọbị ka ọbụ sịkị n'ọbị na ka mama yi nene ọbị sị ebe ihe ọbụ sị ndị asịrị tabligu risala ọyị kwụkwụ ụfọdụ nwere isi sam n'ihi na ebe asụ ọkpụkpụ ọka ọbịnata ka ikonyere anaghị na aka n'okwu na ọrụ ntọ ọrụ onye ọhụrụ ọma tụtụ wata ọma nwere ikuku yi n'ọwa kụkọ ọma ọka àbàmẹ́bì ní ọlọ́sọ̀nù àbàmẹ́bì ní ẹni sọ ẹlọ́sọ̀nù ọ̀bẹ́rẹ́ kẹ́kẹ́ kò ní àwọn ènìyàn ọ̀pọ̀ náà òfin náà wọ́n ní kò ẹ̀bá kà ọ̀npẹ́bì òmùlé ọ̀kú wa kú yọrí yàmù ọdún yóò wọlé ẹ̀rọ ẹ̀rọ wọlé ní ìyàn a ọ̀tọ̀ fún ìyọrí yàmù ọ̀pẹ́ àpẹ́nàfọ́nà àmọ́ àmọ́ àmọ́ ọ̀pọ̀ kọ́tọ̀. lọ́sọ̀tún kàmìlì yọrọ bìlà kàkàrà mẹ́sẹ̀lẹ̀ kúkú ní amákòkòrò yìí rẹ̀ àmàta ọ̀bọ̀bẹ̀rẹ̀

لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ọ̀pẹ́lá kẹ́kọ̀ọ́ ní ọ̀lẹ́yìn ọ̀pọ̀lọ́ ọ̀rẹ́ ìkọ̀kọ́ òpópó wọlé títọ̀ ní ìnà ọ̀tọ̀ bẹ̀rẹ̀ káì ọ̀pọ̀lá náà níbi ní sílẹ̀ ọ̀wẹ́ mi ní ẹ̀ náà náà rẹ̀ náà rẹ̀ náà kọ́sọ̀ yẹ̀ ẹ̀mẹ́ ní ọ̀bẹ́ni ọ̀bẹ́ni ahọ́mọ́ ayé òbí makaka na inú ìjì iṣẹ́ àǹfààní ọ̀rọ̀ èsì pé ọkàtà ọwọ́ kánà gbòòrè ọmọ ìgbà bìí ẹnẹbi mùsùlùmí ẹnẹ sísè gbọdọ wòlíì àbẹlẹ ní kẹlẹ ẹyọ òbí makaka na wọ́n tó wòlíì ọlọ́wọ́ wòlíì kà ẹni pẹ́ẹ́lì ní nkà yìí wọ́n yà wọ́n lóhùn náà mẹ́ndóni náà ní mẹ́rẹ́. ولا ينفعهم ويقولون هؤلاء شفاؤنا عند الله قل أتنبئون الله بلحظ ما لا يعلم في السماوات ولا في الأرض سبحانه وتعالى عما يشركون أولي ìjà kàrí káàkiri ọ̀sọ́sọ́ pàdé ọmọ yìí lẹ́tẹ̀ mi. wọ́n yá mọ̀ lọ́nà mi nù rẹ̀ lára ọmọ ní kílẹ̀ ẹ̀yà ẹ̀kẹ́ tó bá àwọn ọmọdé mọ́ ọmọ yìí máa náà rẹ̀ tó rò mọ́ ìtọ́jú ẹ̀yìn nǹkan kàtàkùwà wọ́n láyé ń fọ́ òun báwọn mú pa àjùwà ó yà lọ́wọ́ ọ̀dẹ̀kẹ́ sọ́ọ́rù wọn ló máa mẹ́rin bẹ́ẹ̀ yà kàkà yìí bẹ́ẹ̀ kúrú náà ó rí ìdílé yà kàkà. àwọn náà ìṣùgbọ́n àrùn náà ń dáhùn lọ́ọ́. bẹ́ẹ̀ ẹgbẹ́ náà máa tó ẹgbẹ́ nìyí ní omori ah, a máa ṣe ńlá gẹ́rù omori omori ìfẹ́ ọ̀wọ́ kàwùláì ṣùgbọ́n àwọn ìgbà lọ lọ́pọ̀lọpọ̀ yìí máa kà á lọ́wọ́ ẹ̀ máa sọ̀rọ̀ fún àpò owó ṣe kó a náà bí ọmọ náà bí máa máa yà lọ́wọ́ bí sọmọ wá ṣe kọ́lá àti náà sọ̀bẹ̀ hánà

subhanahu wa ta'ala obori ko yi bani ma no obori amma yushriku ko no obori e asosa e afa e asosa ta beri e mo no obori e ka ita ya ni o ma me ye pa de asosa ta beri no obori amma to aya ta qur'an dọ́kùn ní àká ìyá àwọ̀sán ní kẹrẹ aláàlìláàrí dín ọkọ̀ọ̀rẹ́ pọ̀lọ́bí ló sáàrù mi lórí áwùyá mọ́nà àbúdùhùn ìlàlẹ́ ọkọ̀rẹ́ fúnà ìlàláàrí zọ̀rọ̀fà aláàlìláàrí dín ọkọ̀ọ̀rẹ́ ọwọ́rì ọkà ìkáwọ́ ni a máa jẹ́ ẹ̀fẹ̀ bẹ́ẹ̀ sọ́ọ́dẹ̀ ọ̀nà ọmọ orí ọ̀nà yẹ́ ọgbọ̀gbọ̀n àwọn ọmọ rí hìn wọ́n lọ ní lọ́tọ́ ọdún ní ìdòrò ìyá òníyá ọkọ̀ wẹ́rẹ́ lọ́nà náà fi sọ́tà lẹ́tù òkò lẹ́sọ̀ mẹ́kẹ̀rẹ̀ mà lẹ́sọ̀ ọmọbìn náà kàkàrà ẹ́ ní ìdòrò ìhì ọ̀gbìn mọ́tò ọmọ rí àwòrán bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ́tì mẹ́kẹ̀rẹ̀ mẹ́yìn ni bẹ́ẹ̀ sì kù yẹ mọ́nà àbúrò zurfa ìjọ ọmọ rẹ kẹsàn án wọn máa mẹni ndẹta lóyún ọwọ pápá wa owó bẹẹ ṣe ni nàìjíríà òmò yìí bẹẹ ṣe ni kàbúrò owó yìí. ní bọ́ọ̀ owó ẹ̀ṣẹ́ ni kàbúrò owó yìí. àwọn akọni rẹ láyé ẹ̀rọ súnmọ́tò súnmọ́ ẹ̀rọ náà láyé àwọn akọ ọ̀hún ta máa bẹ o. fún mi lọ́kẹ́ ní ó kẹ́kẹ́ àyọ̀kẹ́ náà kẹ́rẹ́ náà kẹ́ كي ادعوني أستجيب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخلين ادعوني أستجيب لكم أولي كهيمني تنبني ادعوني هيمني أقول سسا الله أكبر ادعوني هيمني أستجيب لكم كما توهمني أولي كما أقول ọ̀rọ̀ káyẹ̀ ọmọ nígbà ká yí ni mímí asàdídì náà kún kábíyà tí wọ́n yí mímí iná lọ́dí iná yẹ sẹ́kìlì rọ̀rùn àmì ìbàdà sí fẹ́yà tó kúrò rà jahannama tààrí. iná lọ́dí iná ẹ̀sọ́ tó rọ̀ ní ìbàdà sí ọmọ nígbà wọn ẹ̀rọ náà mẹ́rọ sọ kàtẹ́wò dẹ́ni nẹ́ẹ̀yọ̀ mi. bẹ́ẹ̀ àtúntò àgbẹ̀rẹ̀ lọ́wọ́ yìí. سيدخلون جهنم داخرين هم لسه معمول جهنم داخرين اي صابرين ده بزوي ده بابا ما بقى من ركعه سمين جهنم اقول له هاي هون سورة غافر غافر هاي ما تابعتها 60 بقى اللي قولوا لك ايه قولوا اوليائي bí wọ́n ní yẹn ni àwọn ọmọ yìí wọ́n mọ̀ kẹsẹ̀ nù ọmọ yìí wọ́n kẹta ọdún wọ àǹbíyá yẹn ní yẹn ni ọmọ yìí wọ́n kẹta ìsàdé tó bẹ àyè báyìí oníbi èrè ní sínú owó yìí wá wá tẹ́wọ́ àgbo yìí owó náà wà kàn ọmọ yìí wọ́n kẹta ọwọ́ ẹ̀sán ní ni wọ́n yẹ wọ́n nìyí ọmọ yìí wọ́n ọ̀tà ni mo ti mọ̀ lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ lẹ́yìn ẹni ìṣúná fọ́ ẹ̀rẹ́ ìwà mẹ́tẹ́ ayé ti èyí ẹ̀yìn àárín ẹ̀ma ní yá jàkàjàkà yá yí yá jàkàjàkà yá yí yá ọ̀pọ̀lọpọ̀ yá yí yá ọ̀pọ̀lọpọ̀ pàpà yí. Ẹ̀yẹ́ yìí ti yé ti. Ẹ̀yẹ́ yìí لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بني أمري جل تعالى أرضي كان محمد صلى الله عليه وسلم أنت قولنا كان يسمى مكينا ولو هو المتوى ليه kata wọn ni ọmọ kata ní ọmọ èyí ká ọmọ èyí èyí ká àmọ àbábìrì máa di pìtà bẹ́ẹ̀ No ọmọdé àká lọ́mọdé àká ni ká yẹ. wọn àtọ́jú omi ń dún nílẹ̀ máa láyé fàrúkà wọn láyé lòrúkà fẹ́yìn fàrúkà fẹ́yìn mẹ́ta àìsàn mìíràn fọ́ọ̀rì. wọn àtọ́jú omi ń dún nílẹ̀ ẹ̀wọ̀n tó ẹ̀wọ̀n nígbà wọ́n yẹn ní sọ́kà àgbẹ̀rẹ̀ wọn lọ́wọ́ yìí wọ́n yẹn sunna ugbo ẹwọ muhammad alama muhammad فعلت فإنك عيبا من الظالمين. أما سنك وأبو بومي وأبو بومي ونبض إنك لم من الظالمين إجابة روح من أنا مشريك ظلم هنا إذا مشريك إن الشرك لظلم عظيم شريك وإذا إذا نعم ليك هنا بك هنا أولا إنك إذا من الظالمين نوح من أنا مشريك ما تصدر نعم ليك إذا مريك إذا مريك Lọ́sọ̀tọ̀ mọ̀ ní ìsọ̀lọ́wọ́ àlẹ́ ìsọ̀lá. lọ́wọ́rí dáàkánìkà wọ́n wọn àtọ́tò mi mẹ́yẹ̀ ní omi tó ní láàáyìn mọ́mọ́ ma yìí kúnlẹ̀ hù ilẹ̀ ayé na ìrẹ̀mẹ̀ wọ́n máa ń gbọ́ ìgbọ́ tìlú wọ́n ilá àbúṣírẹ̀ máa ọgọ́nyà ẹ̀yùn lè wú ẹ̀yùn lè wú ẹ̀mẹ́jọ́ lè yẹ òsínbẹ́ lọ́nà lè jẹta lẹ́wọ́n yẹ ni wọ́n fi ń lórí láì òsínbẹ́ lọ́nà lọ́nà bọ́ wọlé ti bẹ́ẹ̀ bá mi sọ̀sà. ìfọwọ́mọ ayé àyè máa ń wáyé sẹ̀dí ibú náà hó ilé ayé ń lè pè é ara. ìfọwọ́mọ ayé sọ̀rọ̀ kò tó ìyàwó bí ìlérí. ẹ̀yùn ni wọ́n máa ń ṣe wáyà ẹ̀yìn ọ̀pọ̀ náà wọ́n kú jọ.

e ojú ọmọ kàtọ́ ọmọ mẹ́rin kú ọmọ ìlẹ́rẹ́ ni ọ̀ọ́ ọmọ ìlẹ́ kú ọlọ́wọ́ ẹ̀yà bá abirijà lọ́wọ́ ìmọ̀ máa وهم عن دعائهم عن دعائهم غافلون فلما ولد لمكانهم وإذا وزنوا الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا وزن الناس أولي كودي تقول إذا لكنا نقول أخوته ونكتا كانوا لهم أعداء أظلمه أظلمه تبو أظلمه نقولي دون نقولي ما نقواجه ẹ̀rọ náà máa ń wá ẹ̀rọ náà tẹ̀wọ́ ẹ̀kọ́ náà náà máa ń kó wájẹ̀ ẹ̀rọ náà máa ń túbọ̀ náà máa ń yí wọn náà máa ń bàrẹ̀ wò rí náà máa máa yà àmọ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ yẹ ẹ̀rọ náà máa ń ta àmọ́ mi yọ ọ̀nẹ̀nẹ̀. káwọn náà máa dá owó ní kìí ọmọ bẹ́ẹ̀ máa wọ́n yẹ mú ọ̀nà tuntun gbọ́dọ̀ sọ wà pé ẹsẹ̀ wà náà ọmọ kà á tẹ̀ wà náà lọ́kẹ̀kẹ̀ ọ̀tọ̀ nùgbọ́ lọ́kẹ̀kẹ̀ ọ̀tọ̀ lórí ọmọ kò yẹ ẹsẹ̀ wà bọ́ mẹ́. Àwọn ènìyàn lọ́wọ́ náà, iná ẹ̀jẹ̀ náà yẹ mi nípa ẹ̀. Adágbé! Kánú lọ́wọ́ ààrà, àwọn ti lọ́wọ́ àwọ̀, yóò máa ní bí ń bá òun ní bá àti àdókùn ìlànà òtẹ̀kùn. Àbẹ́lẹ̀ náà ṣe ìdílé kò í ṣe é ṣe lòkú ṣẹ̀wá láti sọ̀rọ̀ wọn dẹ̀ wá sí wà dẹ̀ kẹ́lẹ́ ní ìṣẹ́ oríṣi ọ̀. ọmọ ní aláàbí náà ẹ̀rọ náà wọ́n ní ìṣẹ́ wọn dé wọ́n ní ìṣẹ́ wọn ẹ̀fẹ̀ kà. dọ́kọ̀ rẹ̀ mú wọn bẹ́ẹ̀ àhẹ̀jẹ̀ wọn yóò máa ibi ìlẹ̀kùn ìlànà báàbò wọn lè bá ẹ́ báàbò wọn lè bá ẹ́ lọ bó wọn ìlànà ọ̀tà o. ọmọ nípa ní yẹ́yà mi وكانوا بعبادة كافرين ọmọ yìí kan tẹ́ pé lọ́wọ́ rẹ̀ ọdún náà wà ní tí wọ́n náà wà náà hẹ̀kẹ́ tó wà náà yọdún kan ń ṣe ọdún wà ní wọ́n pépé wà jẹ́ òun pépé wẹ̀ ní wẹ̀ ní sábà sábà wẹ̀ ní ìmọ̀ wẹ̀ ní wọn wọn ká wẹ̀ ní náà dùn ní mi rẹ̀ bá wẹ̀ ní mi rẹ̀ náà náà náà náà wọ́n ń dín wọ́n hà.

na ọka yẹ ẹnka na ọjẹ ebi tẹ ọ ẹwọ ni yẹn wọn tọ ìlú ẹwọ sọmọ wọn ni jọ náà ká bá ti ebi tú ká na ọmọ yẹ tú yìí lọ mẹta ni ọmọ yẹ ọka yẹ ama yìí lórí ẹmọ ni mo ta ọrọ ìdàdà wọn ti mo sùn wà wọn yà dára fún mi kọlọfà kọlọfà àlàmì mọ̀mọ́tọ́rọ̀ iná bẹ̀ áwù ẹnu àti ìtẹ́bẹ́ nínú ẹnu àkẹsọ ẹnu àkẹlẹ ọ̀rọ̀ kú nínú ẹnu àṣìṣọ́ sàbẹ̀lì hẹ̀kẹ̀ ọ̀nà owó yẹ̀ ní na yìí yòdì mọ̀mọ́tọ́rọ̀ iná bẹ̀ áwù ọ̀nà ọ̀nà ní kẹta tí èdè tù ọ̀nà owó yẹ̀ ọ̀nà tó yìí ọ̀ọ́jà ọmọ tí ní ní yà kò ويجعل خلفاء الأرض أنا أقول يا رب أنا أقول لك وأتم ورسولي وصلى الله عليه وسلم يا أتم ورسولي أبدا بابا ماما أنا من يا هاي أبدا بني لا أبغى يا رسول أبدا أبدا بابا ماما أنا من يا أبدا بني لا أبغى يا رسول أبدا أبدا بني أنا من يا أبدا هم يا أبغى يا رسول ìjọba yẹn nà ọmọ ọmọ náà yẹn wà bẹ́ẹ̀ ẹ̀yọ́ máa nà dé ìjẹ́ ní lẹ́tọ̀ yẹn so yẹn kú pẹ̀lú ẹ̀ wọ́n yẹn ti ọmọ fún kúlọ̀ fún àwọn ọmọ yìí bá àwọn ẹ̀kẹ́ ẹ̀kẹ́ wọlé sunu sí tẹ̀sí. ọmọ ẹ̀kẹ́ ẹ̀kẹ́ tuntun wọ́n yọ ọmọ mẹ̀ká ní ọmọ yẹn ní ìjọ ọmọ yẹn yẹn bá àkáyọ̀ bá ẹ̀kẹ́ tó wọn ti lọ náwó àbúrò bá náwó àdúgbò yìí dé yóò fẹ́ yóò ọkọ̀ ọmọ ọmọdé ẹ̀wọ́n wọlé yóò fún ìlú náà lọ.

Sọ́ọ̀tù lọ́dún ẹ̀wọ̀n náà, àwọn ọmọ ọ̀tọ̀ 62, ẹ̀bẹ̀ tọ́kùrù kẹfà, lọ́wọ́n ní ẹ̀sẹ̀ àṣìṣẹ́sẹ̀. Allahu Akbar. Ọmọ ní ọmọ gbàmà, lọ́dọ̀ bàbá, ọkàrẹ̀, ọkàrẹ̀ ń tó mú ní ọmọ kan pálíkà. Wọ́n ní bá sáà lẹ́kàá ibà rí àmì قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون الله لك ذلك عني ẹwọ́n tó mọ̀rí ìjọ́bíọ́ ni ní ẹ̀hùn ló ẹ̀hùn sí nípa ló mọ̀rí yìí ọmọdé àkùtọ́kọ̀ lọ káyọ̀ máa ń ka ẹ̀ káyọ̀ wà ká owó àtúmọ̀ àwọn ọ̀ka yóò fi máa kẹ́kẹ́ máa máa kẹ́ lóhùn ní ọ̀rọ̀ rẹ̀ owó ní ọ̀ka kà ká ní wà ká ọmọ ní máa jọ ọ̀nà bọ́ bẹ́ẹ̀ fẹ́yìn ní ìkọlẹ̀ ìwọ̀n òkè ìbùdó àwọn tàtà ìlà àtàrí. ọmọ ọmọ yìí sẹ́yìn mi ọmọ ọmọ yìí owó ní ọ̀ka kà ká ní

ثم أطلب الناس نفس دفاع مصلحة الأموي اللهم صل على محمد وسلم أمر ويمنع نعم اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معلم علمنا ويبقى ما من صاحبها ọ̀sẹ̀ tí ní kìí ogún omi nígbà tó lè máa tẹ̀ wà á fẹ́ máa tẹ̀ àmì àà fẹ́rẹ̀ ìfẹ́ omi nígbà yẹn wọ́n kókó pàṣà wọ́n á sẹ́kà máa yọ kókó pàṣà mọ̀sálásì ọ̀tọ̀ mọ́lì wọ́n á sọ́kà pàṣà sọ̀lásì ọ̀tọ̀ mọ́lì kàlẹ́ ọmọdé iṣẹ́ kọ̀ọ̀rọ̀ kàkọ́ ọmọdé ọkùnrin àtàkùnrin ní ìbáṣepọ̀ muri ko muri ewo ọyẹ ha atẹgbọ ha atayamba otu million muhammadu. sallallahu alaihi wa sallam. wọ́n mẹ́rin náà wọ́n sọ́ọ́ tiẹ̀ náà muhammad sọ̀rọ̀sọ́lá ní ma wá kọ́ wọ́n ní ìṣúra ìṣúra wọn pàá. sẹ́yìn ní kọ́rí ọmọdé kan náà fún ẹ. Òyìnbó wọn tàdáyé ìlà àdáyé. Ọ̀nà ìjọba ní àjọ lórí ìjọ yìí, ilé ìjọba ọ̀kẹ́ ọ̀nà àmọ́ ọ nílò fàyíyá sẹ́yí òòlì wọ̀lì ní omi òòlì aláwọ̀ ní àṣùnà fàyíyá sẹ́yí wúlì ọmọ níkẹ ẹ̀rí tòlò yóò iṣẹ́ ọmọ yẹn nínú wọ̀lì yóò wì ní omi bí àtọ́yọ yàyọ ní títí kò yá bí ẹ̀hẹ̀ kọ́ títí kò yá sí òun yìí nínú àwọn ọmọ òun yẹn lọ́wọ́ wọ́n yà ní fàlíyà sẹ́dí wọ́n wọ́n ní yóò nínú òun yà ṣòro. ọmọ ní kẹyìn tó lọ yìí sọ́wọ́n ní yìí rí náà mi bí arákùnrin náà mi ó lè sábà ọ̀rọ̀ yìí ọ̀pá rẹ̀ òun náà lọ́wọ́ ìṣòro yẹ̀ báyìí. òun náà lọ́wọ́ ìṣòro yẹ̀ báyìí.

Bọ́múdé lọ́wọ́ sí wùí. Bọ́múdé lọ́wọ́ sí wùí. Bọ́múdé lọ́wọ́ sí wùí. Abẹ́rẹ́ àti sílẹ̀ ayé ọdún dúró yìí iná sọ máa pẹ̀rẹ̀ fún. Òṣìṣẹ́ náà ìjọ òṣèkà yẹ ayélujára òṣèkì ọ̀rọ̀ ọ̀rọ̀ méjì àbáre. Dọ́kítà ọmọ ọ̀gbọ̀n dọ́kítà ògbò àní ìlú mẹ́ẹ̀ẹ́sì ìmọ̀.

موسى يا موسى لقد استغاث بك فرعون سبعين مرة فلم تغيث وعزتي وجلالي لو استغاث بها مرة واحدة لوجدني قريبا مجيبا ومن الدنيا موسى يا موسى وآية فرعون إني ما أعلم ọ̀tẹ̀ Musa ugbo ahịhịa Musa adịsịrị Musa dọmịtụ Musa dọmịtụ Musa dọmịtụ ọdọ na ya kere Musa ọdọ atụ opetara o seventy times ọmọ nta mi ni Musa ugbo ọdọ Musa náà yẹ ọdọ ẹfọ ìtúrẹ ọdọ ọfẹ ẹfọ ọdọ ẹwọ mo yẹ ọdọ ẹfọ ìtúrẹ ọdọ ọmọ nta ugbo ọkùnrin kan lè gàrà fọ́nà tòkè tó wọ́n náà wọ́n wọ́n bá ọ̀tọ̀ wọ́n bá kárí wọn wọ́n wọ́n bá ọ̀tọ̀ pọ̀sọ́ ti ọjọ́ mọ́rí ní àfúnṣà náà wọ́n kù yẹn lọ orí òkè sí jọ dọ́wọ́rí bàtà wọn ìzá ti wọ jẹlẹ ó bọ́nyá náà ní síbí lẹ́nu lọ́wọ́ ìsànáfà bí ẹ̀ma rẹ̀ wà hìlá ọ̀yà mi jọ lọ pọ̀nyára kẹ̀rẹ̀ bọ́yà mi jọ lọ orí pọ̀nyára kẹ̀rẹ̀ làwọn ẹ̀jẹ̀ dání kọ̀rí ibà mú ó yẹ ti tó nínú ọmọdé náà gbóná yẹ tẹ̀tẹ̀ lónìí kó tó ìdọ̀ yẹ ha. Dọ́tun tó wọ́n yìí. Ìyá sọ láti ọmọ mẹ́rin. Ó yẹ lọ́wọ́ báyà yìí. Ọmọ àtàwọn ìyá kúkú náà ń jẹ ẹ̀ka yìí sílẹ̀. Sílẹ̀ ọmọ bàbá mi ọ̀rọ̀ pa ìlànà up to next week. I mean, let's do it. Ọ̀pẹ mọ́sẹ̀ bá. Wednesday ẹgbẹ́ náà ọ̀sán náà rẹ̀ ọ̀rọ̀ ọ̀sán náà rẹ̀ ọ̀sán náà rẹ̀. Ẹ̀kọ́ ẹ̀rọ ẹ̀kọ́ àṣọ tí lẹ́kọ́ yà rà rà nù. Ilé mi yẹ wuli Ẹ̀kọ́ àṣọ tí lẹ́kọ́ yà rà rà ìmáàmù yẹn tó ní ìyára sọ́dí màmú rẹ̀ lọ́wọ́ ìdí ìrùkọ̀ yìí ló mọ̀ wàláhì làbí wàláhì làbí wàláhì làbí àdé wọ́rọ̀ náà bì í ẹ̀họ́n náà lọ́mí ni wọ́rọ̀ náà bà bí ìdẹ̀rẹ̀ kùnú òmùdí àmọ́ ẹ̀ wọ́rọ̀ náà káàbẹ̀ òmùdí àmọ́ ọ̀rọ̀ wá ju ẹ̀ nípa ọ̀rọ̀ rẹ̀ ọ̀pọ̀ ilé wa rẹ̀ àpọ̀ ilé wa ní ìbẹ̀lẹ̀ sọ́dí màmú bá ṣe pọ̀ mọ́ ibi àwòrán òmùdí òmùdí àmọ́ bá ọ̀wọ́ rẹ̀ òmùdí àmọ́ bá ọ̀pá yà rẹ̀ òmùdí àmọ́ bá àbẹ̀kẹ̀kẹ̀ ní wọ́n máa ń yẹ̀ wọ́n ẹ̀tọ́ tẹ́lẹ̀ fún ọ̀rọ̀ ìní àìsàn òmùrí àmọ́ sí tí ó rí ọ̀dùn òmùrí náà bẹ̀rẹ̀ ní yọ̀nyẹ̀ òmùrí àmọ́ sọ ti ayé rẹ̀ sọ òmùrí àmọ́ sọ عليه المنتصر وشق القبر فقد الحق حقا اللهم من اراد بالاسلام والمسلمين سوءا فسلط على سبعه قتل كفار السماوات والارض يرمه كل العزه ويرمه كل الجبروت فقد مكر الذين من قبلك لله المكر جميعا يا رب لمن له جميع المكر وارد خير من اراد ان يكيلنا عليه وحق المكر من اراد ان ينقلنا عليه واشرف خذلان من اراد ان يخذلنا عليه واجعل صوم من أرادنا بسوء عائدا عليه ولا يقل لك سيء إلا بهذا وكذلك تأخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذها لمن شديد ألا برعد بينك بنا واحد ولا قاتلنا فأنت علينا قادر ألا مرتبنا فيما جرى في المقابر إنك على كل شيء قدير ألا مرتبنا قبل الموت توبة وإن الموت شهادة وبعد الموت جنة وحريرة إن علمنا ملكا كبيرا سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين صلوا على النبي